الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار ada ọpẹ́ fún Ọlọ́run ọba ọba tí ó ṣe nírọ̀rùn رياض الصالحين للإمام شرف الدين النووي رحمه الله ترى نبتي أبادي هناني باب في النهي عن البدع ومحدثات الأمور بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى قال الله باب باب في النهي عن البدع ومحيطات الأمور قال الله تعالى فماذا بعد الحق إلا الضلال وقال تعالى ما فرقنا في الكتاب من شيء وقال تعالى فإن تنزعتم في شيء فردوه إلى الله ورسوله والرسول أي الكتاب والسنة وقال تعالى وأن هذا صراطي مستقيم فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والآيات في الباب كثيرة معلومة وأما الأحاديث كثيرة جدا وهي مشهورة فنقتصر على طرف منها عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو قد متفق عليه وفي رواية وفي رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد الإمام النووي رحمه الله أنتم ما بيشي عنوان يعني فيه àkọlé ọ̀rọ̀ tí a kà lónìí òun náà ni báàbù wọn ní ọ̀rọ̀ nípa fìnnáhàyí kíkọ̀ ìsọdí ìwọ̀ ìlénìjìnà àánì bídàáyí sí gbogbo nǹkan tá à ń pè ní bídàá bídàá wọ̀mọ̀ṣdàtàtù umur àti àwọn nǹkan. àdáadáalẹ̀ ìyẹn ni pé bí ó ṣe jẹ́ ntọ́lọ́wọ́n bá kọ̀ fún wa nínú ẹ̀sìn ibi ká má ṣe zìnà ká má kama ká kama jalè ká má parọ́ ká má hùwà tó jẹ́ àwọn ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó kọ̀ fún wa. ìmáa dá àdádálẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn albedaa bedaa òun ní nǹkan òun náà ní nǹkan tó jẹ́ nǹkan tuntun tí wọ́n dá kalẹ̀ sínú ẹ̀sìn ká yan ipe nínú ẹ̀sìn torí pé tá bá ní bedaa nínú èdè lárúbáwá. gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan tuntun òun ní ń jẹ́ bẹ́ẹ̀ nínú èdè lárúbáwá àmọ́ tó bá di pé nínú ẹ̀sìn a lè sọ pé gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan tuntun mọ́ ni ń jẹ́ tí àwọn afá ẹ̀sìn kọ́lọ́wọ́n bá kí ó bá wa kẹ́ wọn ní àpapọ̀ àti àwọn tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n ń bẹ ní ayé nínú wọn tó bá ń ṣàlàyé nípa ọ̀rọ̀ bídà àwọn ọ̀nà oríṣiríṣi náà ni wọ́n fi ń ṣàlàyé rẹ̀ wọ́n ṣàlàyé nǹkan tí ń jẹ́ bídà ipe tó máa ń sọ nínú èdè lárúbáwá ipe bídà bídà ipe kìíní yìí bídà ni ìyẹn ni pé kí nǹkan ìtìyánu shay'in bil jadid kí yóò mú nǹkan wá ní tuntun nínú ọ̀rọ̀ ẹ̀sìn àbí nínú ọ̀rọ̀ ìgbésí ayé ẹni àmọ́ nínú èdè lárúbáwá gbogbo nǹkan tí bá ń jẹ́ nǹkan tuntun náà ni wọ́n máa ń pè ní albeda ẹ wo lápèjúwe ní ayé àwọn ọjọ́ tó ti lọ tó ti pẹ́ tá a máa ń pè ní àbí táwọn àgbàlagbà máa ń pè ní ayé ìjọ́un láyé ìjọ́un nǹkan irinṣẹ́ wọn ẹṣin kẹ́tẹ́kẹ́tẹ́ rànkúnmí ìgbà tó yá nípa ọ̀rọ̀ ayé bídí àṣẹlẹ̀ mọ́tò bídí àní odenu tuntun aeroplane bídí àní odenu tuntun dàbàbà àti nípa àwọn mọ́ṣíìnì táwọn ń gò káàkiri yìí bídí àní odenu tuntun torí pé ọ̀tọ̀ ni nǹkan gùn sángírí tí a máa ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ọjọ́ ayé níjọ́hun tó máa sọ pé means of transportation wọ́n yọ tìgbà tó jẹ́ ti olden day wọ́n sì yọ ti ìgbà tó bá jẹ́ modern tá ń lò lọ́wọ́ yìí náà wọ́n sọ so bí bàtí mọ́tò dé tí ẹ̀yẹ̀rọ̀pẹ́ni eh, dé tí tírẹ́nì dé gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ní jẹ́ bẹ́dà nínú èdè àmẹ́lẹ́yìí kò sí ń tọ́kàn wá pẹ̀lú rẹ̀ nítorí pé kí ni ọ̀rọ̀ èdè là ń sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nígbà kan kò sí ti ń jẹ́ pé bóyá wọ́n ń ṣèròyìn kan ìkankan ṣẹlẹ̀ nílùú kan èmi ò ní irinṣẹ́ kan tí mo fi gbọ́ ìròyìn bóyá ni pé ìròyìn kan ó lè ti lè ṣẹlẹ̀ bí ogúnjọ́ kẹ́yìn tó lè gbọ́ nílùú míì lẹ́yìn ogúnjọ́ lẹ́tọ̀ gbọ́ àmọ́ nígbà tó yá ọ̀làjú ń dé tí wọn bá ń wo àwọn àwọn míǹsì communication nígbà kan àbí informations nígbà kan yóò máa rí ikú ẹ̀ ń kan ní telegram ara ògiri náà ni wọ́n gbé sí báyìí ó lè jẹ́ pé ní gbogbo òlú kan ọ̀kan péré náà ni so tó yá irú nǹkan yẹn gangan tó ṣe pé nǹkan tẹ́ mọ̀ gbọ́ ìròyìn ń bẹ̀ òun tí n bá wọ́n ní nígbà yẹn táìmù tó fi ń jagun Biafra lọ́wọ́ táwọn àgbàlagbà bá ń ṣàlàyé wọ́n ní nídìí àwọn tẹlifíráàmù làwọn lọ́dẹ dúró làwọn ti máa gbọ́n tí bá ń ṣẹlẹ̀ ní ìròyìn torí pé irú tẹlifíráàmù yẹn nígbà yẹn pẹ̀lú ìwẹ̀lú tí ń ṣẹlẹ̀ bídíà ní tẹlifíráàmù nípa ọ̀rọ̀ ayé gbàtó tiẹ̀ wáyá wá kọjá bẹ́ẹ̀ ó di pé òǹkálukú ni ó ní tiẹ̀ lọ́wọ́ yóò ó di pé ẹ tiẹ̀ mọ ohun tí bá ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí ni pẹ̀lú àwọn bóyá tẹlifíṣàn pẹ̀lú àwọn nítorí satellite lóríṣiríṣiríṣiríṣi gbogbo àwọn eléyìí bẹ́dẹ̀ àní nígbà kan tó bá fẹ́ fa orí fún yàn wọ́n lo abẹ búléèdì abẹ ìgbà tó yá bídí àtúwọ̀rọ̀ ayé náà ó tún di pé wọ́n tún ní àwọn maṣíìnì kan tí wọ́n tún máa fi gẹ irun gbogbo àwọn eléyìí bídíà ni àmọ́ kúlò ha bídíà ọ̀hún dúnìyàwó ìyá gbogbo ẹ̀ bídíà tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé ni kò sí tọ́kàn wá pẹ̀lú rẹ̀ ẹnu tọ́lọ́mù bá kàn ní ọmọ fi rédíò gbọ́ ọlọ́ni ọmọ gbọ́ kú gbọ́ ọgbọ́dọ̀ ní sẹ́bí mi ọgbọ́ direct sẹ́bí rédíò ní fi ń gbọ́ ọ̀hàn mọ́ gbọ́gbọ́ kú gbọ́ mọ́ wò kú wò kò lè ní sẹ́bí ìwò direct sẹ́bí tẹlifíṣàn ní fi ń so ọkàn ṣọ́ra tó bá ti jẹ́ òfin ọlọ́run mi kọ́ mọ́ délẹ̀ àwọn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ yóò kì í ṣe dédé à bẹ́ẹ̀ náà ni máikrófóònù nígbà kan àwọn àsìkò kan ti bẹ tó ti lọ tó ṣe pé ẹ lè rí gbọ́ níbi wá àti ẹnì kankan kí wọ́n ní lo máikrófóònù torí pé kí ni kò nǹkan jọ bẹ́ẹ̀ wọ́n lè jẹ́ kí tá bá ń sọ̀rọ̀ wọ́n ní táwọn bàbá kan bá ní pé ẹ bẹ̀rù ọlọ́run akẹ́rù ní ẹ bẹ̀rù ọlọ́run o ẹ bẹ̀rù ọlọ́run o ó lè jẹ́ bí otis mẹ́ta lẹ́sìn máa gbọ́ ẹ bẹ̀rù ọlọ́run bàtà nàbí wà ń lọ sí ìṣúra wọlé mi rájì lẹ́nu bàtà nàbí ń lọ sí ìṣúra wọlé mi rájì lẹ́nu ní bàtà nàbí ń lọ sí ìṣúra wọlé mi rájì. so n tó fa à ń lo arọ́wà sí ẹlòmí ò ní ẹ̀yìn ọ̀la arọ́wà sí ni àbí ajá náà sí ni mo ní aṣọ náà sì làwọn máa ń lò àwọn èlò ajá ẹni tí ọmọ ẹṣọ papọ̀ náà à ń lò àbí arọ́wà sí ẹni tí ọ̀rọ̀ ọ̀pẹ ẹni tí ọmọ dálẹ̀ so òun ni pé gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí bùkátà sí máláyé òde òní nírú àwọn àgbà ń ẹni tó bá lóun ọmọ ṣe wá àti gan láláyé nílò kò ní pẹ́ tí ó fi rẹ̀ yóò mú adájọ́ pé èèyàn méjì àbí èèyàn mẹ́ta ní í ṣe wáàsí látara pé kí ni kí òun bá lè kó bá lè fọ́nká kí ó bá lè jẹ́ kó gbìyànjú ní ọgbọ́n nǹkan tí wọ́n ń sọ gbogbo àwọn eléyìí bẹ́ẹ̀ díà ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀lẹ́ ayé ni ẹ tó wo àwọn ilé tá à ń gbé ńgbà kan àwọn ilé òun wọ́n fi àbàrá kọ́ wọ́n fi amọ̀ kọ́ wọ́n wáyá wọ́n làwọn fẹ́ kùn kí ni wọ́n fi kùn bọ̀tọ̀ bí mo ṣe kéré yìí èmi gan bá wọn mo bá wọn rú ẹ̀ tó ké bọ̀tọ̀ ní tí wọ́n wá green ẹ máa wọ pé wò lélẹ́yìí so irú eléyìí ìgbà tó yá ọ̀làjú tún dé ó di pé a ṣe máa ilé ọmọ ṣe máa ilé a ṣe kọ́lé kalẹ̀ táà ní rẹ̀ ó di pé wọ́n ń rẹ̀ rírẹ̀ ń bẹ́ẹ̀ dáa ni bídí akíní bídí ayé bídí àìtún dúnìyàwó ìyá tó bá kan náà ó tún kọjá rírẹ́ ó tún dúpẹ́ ọ̀dà ẹtùmọ̀ àwọn oníṣẹ́ bá wu ọdún mẹ́ẹ̀ẹ́dógún àwọn ọ̀dà tá a ń lò kọ́ ọdún mẹ́wàá àwọn ọ̀dà kan bẹ tó ṣe pé wọ́n ń lò lónìí kò sí irú rẹ̀ ní ọdún mẹ́wàá sẹ́yìn so kí ló ń fa kí ni gbogbo yíhun bẹ́dẹ́ àní eléyìí kò yí ẹlòmíì tẹ́ bá ń tẹ́pẹ́ ń sọ̀rọ̀ bẹ́dẹ́ àní yóò wá mọ da dédé ọ̀rọ̀ ayé yóò mọ da pọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ní tí ọ̀jọ́ra wọn kódà lórí ọmọ ní ẹ máa ní kámọ̀sẹ̀ fídíà kámọ̀sẹ̀ fídíà kámọ̀sẹ̀ fídíà nígbà tí fóònù sánàbí fa fóònù ṣe wá sí sánàbí lo ago sánàbí lo orú létẹ́yìn gbé yìí tí ọ̀rọ̀ ẹ wá ní kámọ̀sẹ̀ fídíà tí fídíà kọ́ ń ṣe òun fídíà kọ́ nìyí náà ń pè ní bèdè àìtún dùnìyàwó ìyà àmọ́ èyí kàn wá òun náà ni bídà tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn kódà tó bá wọlé wọnú alukur'an ọlọ́wọ́n bá gan lo èdè bídà yẹn ọlọ́wọ́n bá lò ní lílo pé ń túmọ̀ sí ti lùgàwíyà nínú èdè anabisọ̀rọ̀ sọ́làm sọ pé ma kuntu bid'an mina rusul wala adiri ma yuf'alu bi wala bikum anabisọ̀rọ̀ sọ́làm ọlọ́ni sọ fún wọn pé kúl wà nẹ́bí ma jẹ́ kóyé wọn kí ma kuntu bid'an min ar-rusul èmi kọ́ ni àkọ́kọ́ nínú àwọn òjíṣẹ́ so èmi kọ́ ni ìjẹ́ tuntun nínú òjíṣẹ́ ọlọ́run ẹni pé àwọn òjíṣẹ́ ti ṣáwájú mi so òun ni pé èmi kọ́ ni tuntun ma kuntu bid'an min ar-rusul bákan náà ọlọ́run tó gbé jáde ń bomi ọlọ́run ní badi'us samawati wal ard ọlọ́run ní èmi ní badi'us samawati mánà. مخترع السنوات وخالق السنوات بدون مثال سابق èmi ni mo dá sánmà mo ṣe ní tuntun ìdí tẹnìkan wò kékeré mo wo tẹnìkan pé bó ṣe dá sánmà tiẹ̀ ilé mi náà dá kó n ti jẹ́ bédàánù ìyẹn ni pé nǹkan tí ò ní tuntun tí ò ní àfijọ tó kí wọ́n ló gbé jáde ní tuntun ọlọ́run ní èmi ni mo dá sánmà nusratul baqara badi'us samawati. والأرض وأن وإذا قضى أمرا فإنما يقول له كن فيقول ẹni kí mo ṣe dá sọ́mọ̀ ni pé kún fàyà kún náà mo kàn sọ fún un kéde kí mo wo tẹ̀lé kan mo kàn sọ pé sọ́mọ̀ ọ̀yà mà jẹ́ sọ́mọ̀ ó sì ń jẹ́ sọ́mọ̀ bí ta ní dìde ayà yìí gẹ́gẹ́ ni pé badi'u samawat ay khaliquha min ghayri ala ghayri mithalin sabiqin àwọn afẹ́sìn tó bá fẹ́ ṣàlàyé tí ń jẹ́ bídà nínú ẹ̀sìn ẹ̀ríkẹ́ gbogbo eléyìí tá a sọ ní tí wọ́n kà lọ bídà dùnìyàwóyà yìí ẹ̀ríkẹ́ gbogbo aná là ń ṣe léyìí torí pé nǹkan ayé ni ọgbọ̀dọ̀ sọ̀rọ̀ bídà kó yí ọ dáadáa àwọn nǹkan bẹ pẹ̀lú àsìgbọ́ nípa ọ̀rọ̀ bídà wọ́n ní àwọn ohun níbàdàn náà ti náà ti originate nígbà kọ́ńdà ni wọ́n ti padà kú lè fi àwọn ẹni òun ní ìbàdàn ni ó tó bí ọdún bí ọdún mẹ́wàá nìsín tí mo ti gúrò wọn àwọn ẹni ọ̀yìn egun mọ́tò wọ́n ní ránkómi tá nàbí gún ní àwọn ọmọ ògùn káàkiri wọ́n ní lọ́lẹ́ ránkómi ìtí ti rí ránkómi gún kiri so wọ́n ní bá wọ́n á fi wọ́n á wí láàrin wọ́n wò sẹ́nu báyìí ah, kí bá ní wọ́n á tún mọ́pa lọ́wọ́ wọ́n ní kí ló ló ń bá nàbí sẹ́wọ̀n mọ́pa kinu ah, so wọ́n ní gbogbo yìí náà wọ́n ní sunna nàbí ni pé táwọn ọmọ sí ń tàwọn náà kí ló fà á ni pé aljahal àyìmọ́ká àyìmọ́ká ni so ó yẹ kí wọ́n dá mọ̀ pé àwọn tó ń jẹ́ yẹ̀ni àwọn sunna tó ṣe pé ó jẹ́ sunna ńbẹ lọ́tọ̀ súnà tó ṣe pé dìní ìyá ńbẹ ní ọ̀tọ̀ òun ni pé irú àwọn ẹni wọ̀nyí wọ́n rí pé mọ́tò bédè àní sùúrù àwọn ẹni wọn náà nù èké fi máikrófóònù pèrún kódà àwọn bá débi pé omi ọlọ́ra omi nu ragolis water wọ́n làwọn ò ní mú wọ́n ní kí ló dé wọ́n ní mi ragolis water ah sòtẹ́ẹ̀fì rí pé bí wọ́n ṣe ṣe àìmọ̀tó irú eléyìí àìmọ̀kan ní ń jẹ́ báwọn torí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan ayé ni. bídà tọ́ba ní àlùbídà àti fìdín tọ́ba ní bídà nínú ọ̀rọ̀ ẹ̀sìn òun ni kullu man ta'abbada lillah kullu man ta'abbada lillahi wa rasulihi akullu man ta'abbada oní gbogbo tó bá ní kíní yìí bẹ́dẹ̀ àní oní gbogbo tí yẹn bá fi ń sin ọlọ́run kullu ma yata'abbadu bihi al-'abd gbogbo tí yẹn bá fi ń sin rọ́bà olúwọba rẹ tó fi ń sin subhanahu wa ta'ala àlá yẹni yẹni bi ma shara'a tó ikọ́ lọ́wọ́ òṣìṣẹ́ nǹkan yẹn ló fi fún ọ ntọ́lọ́wọ́ sọ fún ọ yẹni ẹ wá wo sheikh yẹni alimami al-Uthaymin rahimahullah wọn sọ pé kawulan wọn ni akidatan subhanallah oníkéńtọ́ bá lẹ́nu sin ọlọ́run ọba rẹ tó jẹ́ àkídà tó ikọ̀ wá wà látọ̀dọ̀ ọlọ́run nínú alukur'an ọba owó nù hadith anabi ọba ó sì dín mẹ́rin nígbà tí wọ́n fi ń sin ọlọ́run rẹ nu kí ni yẹn ń jẹ́ bẹ́dà àwọn kaulan àbóhùn sọ kankan jáde lẹ́nu tó ní ń ṣe pẹ̀lú ẹ̀sìn tó ṣe pé wá wá ẹ̀rí rẹ̀ káàkiri nínú alukur'an àbí nínú hadith òòrí ó sì ń ṣe nínú ẹ̀sìn bẹ́jà àná àwọn yẹn fi'lan àbí iṣẹ́ òun ṣe kankan àwọn sọ wọn pé kílẹ̀ ń ṣe yí oní ẹ̀sìn ni níbo ló ti rí òòrí mú wánú alukur'an òòrí mú wánú hadith anabi sallallahu alayhi wa sallam bídà ni ó wípé bídà ọ̀nà mẹ́ta ni wọ́n gbà wáyé ó lè wá nínú àkídà ó lè wá nínú yẹnì qawl nínú àwọn ọ̀rọ̀ tí yẹn mọ sọ àbí iṣẹ́ tí yẹn bá ń ṣe tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí tábà sì wọnú Islam tábà wọ àwùjọ àmọ́ rí àpèjúwe fún ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí ẹ̀rí àkídà àwọn ènìyàn nípa tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀wò lápèjúwe ká gbà pé ọlọ́run ọba subhanahu wa ta'ala òkè sánmà lọ́wọ́ ara ẹ̀sìn wa ni kẹ́lì kan wá dé lónìí kó ní àdìọ́kàn tèmi ni pé kò síbi tọ́lọ́run ọba ò sí á sọ wọn pé àdìọ́kàn yìí àdìọ́kàn bíi dìá ni. àbí anabi sallallahu alayhi wa sallam ó kílẹ̀ nínú hadith anabi anabi ní inú hadith anabi sallallahu alayhi ó ní awwalama khalaqa Allahu àkọ́kọ́ tọ́lọ́wọ́n bá kọ́ dá òun náà ní kọ́làm àdìọ́kẹ́ mùsùlùmí nù nítorí wọn bẹ́ẹ̀ náà àdìọ́kẹ́ lomi tó bá ní ta ni ọlọ́wọ́n bá kọ́kọ́ dá ntọ́lọ́wọ́n kọ́ dá ni náà ní kọ́làm tó bá ní ta ni nínú èèyàn tọ́lọ́wọ́n bá kọ́ dá anabi adam nti ń jẹ́ àkídà tí ọlọ́wọ́n bá fi rán anabi sallallahu alaihi wasallam tó fi rán ní síwá lọ tọ́lọ́wọ́n bí àwọn lóde òní yìí wípé ta ni bá kọ́ dá wọ́n ní anabi muhammad wọ́n ní anabi muhammad òun lẹ́nu tá a kọ́kọ́ dá irú àkídà yìí ẹni tó bá di iṣẹ́ mi àkídà bídíà ló di iṣẹ́ mi so àpèjúwe nù kọ́ọ̀lù gbólóhùn kí ọmọ sọ ọ̀rọ̀ jáde lẹ́nu àti iṣẹ́ ṣíṣe èyí ò máa ń wọra wọn nígbà míì ẹni kọ́kọ́ mo ti gbólóhùn jáde ẹ lápèjúwe ọlọ́ni ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu ọlọ́run ní ẹ̀yọ́ nígbàgbọ́ òdodo ẹ ṣàtà látúfà nẹ́bí sallallahu alaihi wasallam àwọn sọ̀rọ̀ wà lọ́ba nẹ́bí pípẹ́ nẹ́bí agbọ́lárúbáwá a sì nílẹ̀ agáyì a sì tó fẹ́ràn rẹ̀ àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ yìí àgbọ̀dọ̀ débẹ̀ fúnra ara wa alimna kayfa nusalli alayka kọ́ wa gbọ́dọ̀ àti mọ́ta sàlátù fún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 nínú wọn. anábì lọ àwọn sàábì lọ tábì lọ tábì tábì lọ gbogbo àwọn àyímà wọn lọ ìgbà tó yá àwọn oúnjẹ fi dé nínú bẹ̀rẹ̀ láti rí àwọn ṣíà làkọ́kọ́ àwọn náà bí súfí ṣíà ló bí súfí ọkọ bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ àwọn àtàlátù wọn oríṣiríṣi ìgbà tó yá ṣáúkà àwọn oní yẹn ni pé agbára wọn ọlọlẹ díẹ̀ àwọn oníṣòfin tó hàn tiwọn náà àwọn náà bẹ̀rẹ̀ ẹ wá òbí tá a bá dé lónìí. sọlátìlì fàátì nínú àkídà tìjàníyà àwọn tìjàníyà ìbẹnutira àwọn jawari ma'ani wọn gbà pé ó ju alukur'ani lọ. tẹ́lá ọ̀lẹ́ka jawari ma'ani wà bulugul amani page fifty seven. àwọn arazimi yẹn ni pé ali arazimu tó jẹ́ direct student ti Ahmed Tijani ó sọ kàtìkórígálè kàtìkórígálè ni pé kìí ṣe pé mo gbọ́ gbogbo tí n sọ ní tí mo gbọ́ lọ́dọ̀ Ahmada Tijani ni ó níjọ́ kan lòun bí Ahmada Tijani pé àsàlátù wo lọ́dà jù pípẹ́ Ahmada Tijani wọn sọ fún un pé sọ̀látù fáàtì ni ó lọ́wọ́ ní hín oníbẹ̀ ni ó ní sọ̀látù fáàtì ẹyọ kan tó bá ké ojú Kùránì mẹ́fà lọ ó ní hé ó ní káì mẹ́fà nìkan kọ́ ó ju kùránì ẹgbẹ̀rún mẹ́fà lọ six thousand ìbẹ̀nu tíra wọn bọ́yìn ṣe ní lẹ́mi lónìí nù lẹ́bi rí wọn sọ̀rọ̀ àti fàtí ó gbogbo nǹkan ní lójú lọ́nà náà wọn. ṣé wàá rí àkídà àjọkàn yìí iṣẹ́ yìí náà ni ó wá gbajúmọ̀ ó lulẹ̀ pa ó dẹ̀ ní tí ò ṣe sáwí sọ̀rọ̀ náà lèyàn fi ń kírun gbogbo ẹni tẹ́ ń ka sọ̀rọ̀ sí fàájì àtàwọn bàbá ẹja òkú òun bẹ́ẹ̀ àwọn tó ń gbé kínní yìí lẹ̀ àníyàn òun èyí ṣe ń tẹ́yìn fi ń ṣe òun. fọ́nrán lómi máa ń rò pé bóyá fàájì àti sọ̀rọ̀ sí fàájì wọ́n jọ gbé papọ̀ ni bẹ́ẹ̀ kọ́ lọ́run tó tàn án kalẹ̀ papọ̀ gbogbo fàájì ọwọ́ sọ̀rọ̀ sí fàájì síbẹ̀ gbọ́ ọlọ́run sọ fàájì àwùjọ láti fàájì lè báyìí kódà mo ti gbẹ́ sàlàyé mo rí èmi mọ́ gbọ́ yìí mo tún wá rí ẹni tó sọ fún mi rí pé sọ̀rọ̀tìlì fàtí lòun máa ń ṣe níbi tàṣáwùdù níbi àtáyá so kí ló fà ní pé bí bíbí a ṣe máa rí so qawlan wa fi'lan gbólóhùn ẹwò kan ẹwò lápẹjúwe fi'l lápẹjúwe ẹwò nìsín anabi sallallahu sallam à ń ṣe náfìlà ní sùn ṣàbáàní so níjọ́ lànà bí wà ń ṣe ní sùsà báyìí kò sẹ́ẹ̀rì kan sórí eléyìí òun ní jẹ́ bídà fún ìlà nínú iṣẹ́ tí yẹn máa ń ṣe àpèjúwe láti mú wá fún mẹ́tẹ̀ẹ̀ta yìí bó ṣe wá lọ gbáànù tó pélé ìrìn kalaba ni ká máa kà ká máa kà ká máa kà á sì kà kódà á ní ti ká débì kan tí àsìkò tá ń lò tí ó fi parí so òun ni pé tó bá ní bídà nínú ẹ̀sìn àdádálẹ̀ nínú ẹ̀sìn náà ni Imam Nawawi sọ pé anahish ọlọ́run bá kọ̀ ọ́ ọ̀hánà rẹ̀ fún wa pé àgbọ̀dọ̀ dédì bẹ́dà ṣéèkì wa mú káfíńdé padà sínú tíra ṣéèkì wa mú àwọn ayé alukur'an wa wọ́n ní famadà ba'da al-haqqi illa ad-dalal Allahu akbar ẹ máa wọ ìsìnbàtọ̀ àwọn àfa o ẹ wáyà yìí ṣéèkì ní famadà ba'da al kí ló tún kù lẹ́yìn òdodo mọ́ illa dalal ànù ló ṣẹ́kù ẹni tí o bá ti tẹ̀lé òdodo ànù ni ó tẹ̀lé ó mì pé òdodo là Nabi sallallahu alaihi wasallam mú wa nínú ẹ̀sìn salatu ibrahimiyya òdodo ni salatu fati dalalu ni famadha ba'da al-haqq illa dalal tó ni gbogbo ìrun wákàtí márùn mú wa látọ̀dọ̀ Ọlọ́run ọba alahakunu irun ẹnìṣù sàbáàlì alárùbá kọ́kọ́rọ́ gbogbo ẹ̀tọ́ máa ń yàn ń jímọ̀ tó gbẹ̀yìn nínú rọ̀mùdánà gbogbo ẹ̀yányán náfìlà dídí àná ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí èmi ni níjọ Isra wal Miraj ẹnìṣù sàbáàlì wọ́n yẹ já ṣe náfìlà so gbogbo ẹ̀yányán bẹ́dẹ̀ àná tó ránà sallallahu alaihi wasallam kò mú wá fún torí pé kí ni ẹ ti sin tí ànábì mú wá lódodo ẹ filẹ̀ ẹ lọ lè sin nǹkan mi ẹlòmí ọmọ tọ́ra rẹ̀ jẹ́ yóò lè ọ̀dà ìmọ̀ kàyí tànábì wíhùn náà ìmọ̀ ka sọ̀rọ̀tì ibrahimiya èyí tó mọ̀ ka fáàtì ìmọ̀ tọ́ra rẹ̀ ọgbọ̀dọ̀ gba tító ọgbọ̀dọ̀ gba ọgbọ̀dọ̀ tú ọ ní tànábì mú wá fún ọ wa khayrul hadiyi hadiyu muhammadin sallallahu alayhi wa sallam ní tó dáa jù ní tànábì bá ti mú wá fún ọ kò nídìí kó tún ma wá pé a tún ma fi mìíràn kùn ẹ wo ìsìnbáṣọ afakọmọ wa níbi àyà yìí pé lẹ́yìn òdodo ẹ wá wo gbogbo àná làwọn wá ń sọ pé à nídìí dọ̀là lu o kọ́ra tá a bá ń ké suratul fatiha tá a ní ghayril maghdubi àná iyyaka ihdina siratal mustaqim ihdina yẹn ni pé ihdina ila al fi wá mọ̀nà kárí òdodo jíkà lè mọ̀ tẹ̀lé òdodo àwa ni siratal ladhina an'amta alayhim ojú ọ̀nà àwọn tó ṣe pé wọ́n lọ́wọ́ bá kẹ́ tó sì kẹ́ lé wọn lérí ghayril maghdubi alayhim wala dọ̀ọ̀mì tí èsì àwọn tó bínú sí tí èsì àwọn tó sọnù kí ló wọ́n wá ń tẹ̀lé dídí àfún bàtó ikú ọ̀fẹ́ sọnù tó ọ̀fẹ́ tẹ̀lé lára tó sọnù wa ma ba'da al so kí lè ń wá níbi àná kí ntánẹ́bí ò bá ti mú wá fún ọ ní ọ̀rọ̀ ẹ̀sìn yìí àánú ní kọ́lá olè máa kó da ó da ànábì ọmọ tó da àbí àbí ẹtù wọ Imam Nawawi Imam Nawawi rahimahullah wọ́n tún ní ìwọ bàbá oníbídíà ma faratna fil kitabi min shay ma faratna fil kitabi min shay wọ́n ní nínú al-Qur'an tí ọlọ́run ọba gbé wá fún wa ọlọ́run ní ìṣà ìṣàlàyé nǹkan kan kù nípa ọ̀rọ̀ ẹ̀sìn yín síbẹ̀ gbogbo tẹ bá nídìí nínú ẹ̀sìn èmi mo ti fún yín ní alukur'an mo ìsúnra ànábì sí yín kó ṣàlàyé rẹ̀ fún yín tó bá ti rí báwọn kílọ̀ kan bàbá náà o kílọ̀ àwọn ṣéwù kan mọ́ o kílọ̀ kan gọ́ọ̀tù mọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn yìí nǹkan kó jẹ́ nìyí ìjẹ́ tánàbí mú wá fún ó tó ọ̀ ẹ́ ayà kùránì làjọ ń kà yìí ẹ tó wò ṣéèkì tó ní wa qala ta'ala wa in tanaza'tum fi shay kákẹ́ bá wa ń fa kínní kan níṣẹ́ tó di fanfa eléyìí lọ́dọ̀ eléyìí ní ọ̀dá nípa ọ̀rọ̀ ẹ̀sìn faruddu ila Allahi war rasul ẹ padà ay alkitabu wa sunna ẹ padà sínú alquran ẹ sunna ìpè ọ̀yá ẹ̀rí tiẹ̀ dà ẹ̀rí tèmi dà so eléyìí ni ọmọ yanjú ọ̀rọ̀ ó mì pé n ti ń jẹ́ pé n táwọn bàbá dá lẹ́yìn òun kọ́ ẹ kọ́ lọ́wọ́n dá pọ̀ rẹ̀ pé tẹ́ ẹ bá wẹ pé ẹ bá ti ń fà ẹ padà sí táwọn bàbá yín dá lẹ̀ òun ni ẹ lọ́ọ́ dì mọ́ ọlọ́wọ́ wí bẹ̀ fún wa tó bá ti wí báwọn tó bá ti wá rí bẹ́ẹ̀ á ti kí gbogbo ẹni tó wáyé pé táwọn bàbá ń dá lẹ̀ lòun ń ṣe ń ṣe rẹ̀ àwọn bàbá yìí gan àwọn gan wọ́n máa ń sọ pé ẹ má tẹ̀lé lánàá míì àfi tànàbì ọ̀rọ̀ ń bẹ ń máa ń tẹnu mọ́ ipe kìíní yìí ti ń wọ́n láwùjọ ọlọ́run oṣù ọlábà súnà ọlọ́run oṣù ọlábà súnà wọn ò mọ̀ fẹ́ wí mọ́ o wọn ò fẹ́ wí mọ́ àbí ọlọ́run bọ́lá kọ́lá nábì bànábì lága wòsílà rẹ̀bídíà ṣèyítọ́ọ̀nì kalẹ̀ wọn ò fẹ́ wí mọ́ kó wá gbé súnà tà nẹ́bí sallallahu alaihi wasallam kó gbé e ga ó wípé àwọn bàbá òun gan súnà làwọn nífẹ̀ẹ́ sí bọ́n ṣe rí mọ́ òun náà ṣe ń ṣe mọ́ bí wọ́n bá ṣe rí tó lónìí ló ṣe kí wọ́n lóò ṣe kí ni kò ṣe súnà nẹ́bí yìí tó òun ni pé ṣéèkì ni wọ́n tún mú mi wá wọ́n ní wa anna hadha sirati wọ́n ní ọlọ́run bá sọ̀rọ̀ suratul an'am fi ṣe rí ọ̀nà yìí ọ̀nà tèmi ọlọ́run ni yẹn ni pé ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam tó mú wáyìí mustaqiman ọ̀nà tó dúró ní déédéé fattabi'u oníkẹ́tẹ̀lé fattabi'u oníkẹ́tẹ̀lé níjọ́ kan but <laughs> ṣẹ̀rí àwọn èèyàn pàtàkì ju àwọn onítúbí yìí a lọ síbi mòlúdù kan pàtàkì máa ń ṣe déédéé à èmi gan dẹ́ni ń sọ́njọ́ ọ̀hún ẹ̀mí mi kọ̀ pé áá ah, ah. ẹ̀mí mi ń kọ́ pẹ̀lú tàásùbù pé kàdìríyà lèmi òun ni wà á la wíṣà kọ́mú alátọ̀rí kọ́tì lásìkò iná kò má àǹgọ́dàkà ń tọ́ akẹ́ bá dúró lédè tọ̀ríkà yìí ni tọ̀ríkà wò lànà bí sọ́mbẹ̀ wọn tìjàníyà èmi náà ni rọrùn pa àdìríyà ni alátọ̀rí kọ́tì ẹ̀dá pé ó wá ní báyìí ṣàzìlíyà náà òde òun ní rọrùn pa ṣàzìlíyà ni eléyìí náà òde òun ní rọ́ ní alátọ̀rí kọ́tì tọ̀rí kọ́tì lọ́wọ́ wí tiwa ni kullu hisbin bima ladayhi fàṣọ kálukọ́ máa pèpè ní kémi ní èmi ní èmi ní wa anna hadha sirati ọ̀yà sísọ̀rọ̀tì sítọ̀ríkà náà níjẹ́ sọ̀rọ̀tì wa anna hadha sirati mustaqiman fattabi'uhu ọlọ́run ní ẹ tẹ̀lé dáadáa o wala tattabi'u subula Allahu akbar àwọn ọ̀nà ọ̀nà kan náà ní kẹ́ mú ẹ má tẹ̀lé àwọn ọ̀nà tó yà pẹ́ẹ́pẹ́ Allahu Akbar náà ní sẹ́kù mẹ́dínà kọ́lọ́nkọ́ bá kẹ́ bàbá wọn níjọ́ kan mọ́ lọ sí wàásí wọn ìgbà wọn náà nígbà wọn náà o kìí ṣe pé èyí tí gbọ́ súnà yé ń gbà wọn èmi kàn máa ń láìkì kí n máa lọ sí halkọ bàbá wọn níjọ́ àlàrúbá náà máa ń ṣe lókè kúra wọn á débi àyà yìí wọn á ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله kẹmú wa máa pín yẹlẹyẹlẹ ẹ má tẹ̀lé àwọn ọ̀nà kọ́nà àwọn ọ̀nà táwọn èèyàn ń là kalẹ̀ lóríṣiríṣi ẹ̀wọ̀n Tìjàníyà wọ́n yà pẹ́ Kàdìríyà wọ́n yà pẹ́ Sàmbàdíyà wọ́n yà pẹ́ wọ́n wá ń ka wà kíláà wọ́n yà pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ara ni wọ́n ń gbọ́dọ̀ àà ó ní bàbá ìwà lẹ́ka ṣe báyìí wọ́n á ní gbogbo yẹn padà sójú ọ̀nà ta nábì nìkan ẹ wò so òun ni pé àfikún kálukú padà fàtìjàníyà ti pa kàdíríyà ti gbogbo tọ̀ríkà súfì pátì padà sí di ẹ̀sìn padà sí di súnà nábì sallallahu alaihi wasallam ọlọ́run ò fi súfì rán nábì bá islam lọ́lọ́run fi rán islam islam. islam ìsìláàmù tí kò jọra wọn ànábì ọmọ tún fíwí àbí ọlọ́run ọmọ tún fíwí ẹ̀yin lẹ́bà wí àwọn tó táàlẹ̀mù àmì lọ ẹ̀yin lẹ́mà bọ́lọ̀ lọ́mà ẹ̀mọ̀jọ́ ọlọ́run lọ àbí ah, sòun ni pé yàní ọlọ́run bá ní pé ẹ má tẹ̀lé àwọn ọ̀nà tó pín lóríṣiríṣi yìí kalẹ̀ ó mi pé ọ̀nà kan lọ́lọ́run bá mú wá fún wa o ẹ̀sìn kan náà ni àwọn tí wọ́n ń pín yẹlẹyẹlẹ ọlọ́run ní ẹ má tẹ̀lé wọn o ẹ wá àwùjọ tí àyà yìí sọ̀kalẹ̀ Allahu Akbar Abdullahi bin Abbas fún ní anabi sallallahu alaihi wasallam fúlànà bí wọn fẹ́ ṣàpèjúwe fáwọn anabi wa fọwọ́ la ìlà báyìí ìlà ẹyọ kan anabi wa la àwọn ìlà kan sí ìlà ẹyọ kan lẹ́gbẹ̀ẹ́ báyìí anabi la àwọn ìlà oríṣiríṣi sí anabi la àwọn ìlà oríṣiríṣi sí anabi wa ní ṣe rí ẹyọ kan tí mo là yìí hada siratun mustaqim ojú ọ̀nà ẹni yusal ila janna òun ni ó gbé yín dálẹ̀ janna wọ́n ń tẹ̀wá ní gbogbo àwọn èyí tó wà ní pẹ́pẹ́pẹ́pẹ́ yìí ó ní àádé ìṣubùl àádé yìí ṣubùl ó láwọn ọ̀nà yẹpẹyẹpẹ tọ́lọ̀ ń bínú tí ẹ mọ́tẹ̀lé ojú ọ̀nà yẹpẹyẹpẹ ni ó wá ní wa ala kulli sabilin shaytanun yad'u an-nasa ń tẹ́ bá wá kíyè tẹ́ bá ń tírèzì ojú ọ̀nà kọ̀ọ̀kan tán lára yìí ẹ sì mọ̀ rí àwọn èṣù kọ̀ọ̀kan ẹ mọ̀ pàdé àwọn èṣù níbẹ̀ tó pé ọmọ pàrọ̀ yẹn sí kẹ́ mọ̀ bọ̀ wá ẹ mọ̀ bọ̀ wá ẹ mọ̀ bọ̀ wá ẹ mọ̀ bọ̀ wá ẹ mọ̀ bọ̀ wá mí kí gbogbo àwọn tí wọ́n ń dàdàkúdà ilẹ̀ èṣù ni wọ́n nínú ẹ̀sìn èṣù èṣù èṣù bèlèké ni wọ́n ẹ tó bá rìn ọ̀nà wọ́n ní èsù bèlèké ni wọ́n ṣẹ́rí ẹni tó bá sì rìn ọ̀nà òun rí lóòótọ́ tó bá padà wá rí Islam ìyọ́n mọ̀ pé èsù bèlèké ni wọ́n lóòótọ́ o wàláhì tó ń jẹ́ súnà nàbì kò ṣe papọ̀ kò ṣe papọ̀ pẹ̀lú tí ń jẹ́ súnà pẹ̀lú súfí kò ṣe é ṣe èmi yìí practice ẹ̀rí mo ní mo fẹ́ practice méjì papọ̀ pé a ṣe súnà pọ̀ mọ́ súfí ọ̀rọ̀rùn ọ̀rọ̀rùn ni ó ṣe pọ̀ ẹ máa wò mí tí n bá lọ sáré ń jọ àwọn mo ti kà á pé tá ànábì bá ti wọ mọ́sálásí báyìí yóò kọ̀ sí náfìlà àràkà méjì tí n bá wọ mọ́sálásí n fẹ́ lọ sí ibi zikiri tí n ti sàrọ̀ lágbo tó wọlé bá ti wọlé báyìí ní kọ̀rọ̀ lè sí náfìlà àràkà méjì náà àti ẹni tó jẹ́ mùkádàmù ń wò mí gbà o ọwọ́ ayé wájú ọkàn wa pè mọ́ ni kí ló dé báyìí tí n bá ti ń bọ̀ kí mo wá jọ ìyìn zikiri straight ni mo ní ah mo lè kápá nàbí ejò kó mọ́sálásí àti kọ́kọ́ yẹn nàbílà méjì ọ̀nà ẹ̀rọ kò sí ìhun yà yìí kò sí papọ̀ kò sí papọ̀ ní n tó ga jù nígbà òun lásìkò òun ní kọ́lọ̀ lè kọ́lọ̀ jòwó kẹ́tì máa bẹ̀rẹ̀ aláwọ̀ aládé máa pè fẹ́ra yín lérí kẹ́kẹ́ bẹ̀rẹ̀ ní n ga jù lẹ́nu nù kò sí papọ̀ ẹnì kan mọ sọ́ra rẹ̀ pé wọ́n ṣe súfì wọ́n ṣe súnà wọ́n kò rí ìpapọ̀ kò jọra wọn kò ṣeé ṣe àfi tí wọn bá practice ẹ̀rí ni nítorí wọn sọ ní pé lérí ọkọ̀ kẹwàá rí pé èṣù jòkó ń bẹ̀ èṣù ó jòkó ń bẹ̀ gbẹ̀dánù ni ó kó sílé mọ́ jáde torí pé kí ni ọfẹ́ sẹ́rbíà ọ̀yá iná lèmi ń sọ pé gbogbo ẹ̀yìn ń súfì ẹ̀rọ lè sọ ní jẹ́ sẹ́rbíà lè rí rédíò ẹ̀sọ́ kẹ́ ẹ̀sọ́ tí ń jẹ́ wádàtì rojúùtù kẹ́ẹ̀sọ́ tí tẹ́lbíyà yìí mọ́ ń já sí pàtàkì jùlọ yìí Tìjàníyà ẹ̀sọ́ bí tí tẹ́lbíyà yìí ń já sí ẹ̀sọ́ káàrin ọba ní họ ní wọ́n họ bí wọ́n ní họ ẹ̀sọ́ tí ń jẹ́ àkíkàtò mọ̀mọ̀díyà fún àwọn èèyàn lórí rédíò ẹ̀sọ́ báwọn èèyàn họ pé ẹlẹ́bọ̀ yìí báwọn èèyàn bá ní wíbẹ̀ òró àwọn èèyàn kẹ́ ẹ sọ fún ànábì ọlọ́run ẹ wá sọ ọlọ́run lànábì ọyẹ wá sọ pípé ọlọ́run ànábì ni ànábì lọ́lọ́run gbogbo nǹkan lọ́lọ́run ẹ lọ sọ lórí rédíò àbí kò sínú àkídà yìí ni kò sínú tọ̀ríkà yìí tí wọ́n wà ń bẹ̀ kò jọra wọn ẹ má jẹ́ àmọ́ tara wa jẹ kò jọra wọn òun ni pé ibi tí mo ti lọ ni pé èṣù kọ̀ọ̀kan sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wò ní náà ni àfáàgòtó kọ́lọ́kọ́lọ́ ṣàbá ṣàlékún ìtọ́sọ́nà rẹ̀ kó ṣàlékún ìtọ́sọ́nà fún gbogbo wa náà èèyàn ń sọ fún yín ipe Ibrahim Niyasi ipe èṣù èṣù ní kó sí ilá ṣètánì ní náà ní yọ ní yọ ipe èṣù ráyè lára rẹ̀ gan ẹ wo ẹ wà àwọn èèyàn wàláì tó yẹ kán gbé ọ̀rọ̀ ń wò kán wòye sí i ọ̀rọ̀ làákàyè ọ̀rọ̀ gidi tẹ́nì yìí sọ fún yín tó yẹ ká ẹ gbé ìyẹ̀wò kí làákàyè yẹn wálé wọ́n ti láwọn àánú ti rọ́dù fún un láti rọ́dù fún un wọ́n ń pè ní àbòtó eléré ibú àbòtó gíríkà àbòtó gíríkà àbòtó ọ̀sẹ̀ ó bú mọ́lìkà sí ó bú jẹ́ gàdámà ó bú gíríkà ó bú sinmi lánàá ọ̀sẹ̀ ẹ dàgbọ́ ẹ tó wọ̀n ọ̀rọ̀ yín tẹ́ ẹ ọ̀nà تنزل على على انا الم ترى ان انا شياطين الم ترى ان ارسلنا الشياطين على الكافرين تهزهم هزا ها ا اداكم باتيري مو ادوتا اواني ike aya yi sawu no suru re yato ko jo man tin so se ko ye pe al al ibratu bi umum al lafsi la bi khusus al sabab si mo yoni tí kò yí ọ ipe nǹkan bá ń sọ àyà kùránì kalẹ̀ nìkan kọ́ lèèyàn máa ń lò ó fún ó tún dérí nǹkan míì náà ìyẹn lè lò fún nǹkan míì tó bá ti jọ́ ọlọ́run bá ní gbogbo àwọn èṣù ẹni tó bá jẹ́ kèfèrí ọlọ́run ní èṣù máa ń wá ń bà lé wọn lérí yóò mọ wá mì wọ́n títí títí yóò mọ̀ dààmú wọn kò ní jẹ́ ká ní sinmi so lẹ́ẹ̀fì mọ̀ bí àwọn èèyàn wọ́n ní èṣù kọ̀ọ̀kan èṣù kọ̀ọ̀kan ń bẹ níbi ojú ọ̀nà kọ̀ọ̀kan tó bá ti dálẹ̀ ń dàkúdà ẹ̀rí èṣù kan tí ó dúró tì pé ọ̀rẹ́ irú wọn làwọn àkítọ́bù àwọn èṣù nu àwọn àwùtádù àwọn èṣù nu àwọn àbùdálù àwọn èṣù nu àwọn nukaba àwọn èṣù nu nukaba èṣù nu tó gbẹ́ntẹ́ bá ti dúró tó pọ́n ní òun lọ́wọ́ nípa àwọn bàbá nù ní ìsìn èṣù nu àwọn èṣù nu tó bẹ́ẹ̀ ṣe máa rí wọn nù lóríṣiríṣiríṣiríṣiríṣiríṣi pípa àwọn ó dùn tìkínní hùn gángangangangan so ń gbà mí gan kọ́dọ̀ èṣù gan èṣù gan tó ti e, e, e, àlìjẹ̀nú yóò tún máa dààmú èṣù gan ẹgbẹ́ ah, bàbá yìí wèrè tààrà ẹgbẹ́ pé eléyìí bàbá yìí ti ya wèrè ẹ sì ń pè ní òun ní kíní ẹni tí ò bá dùn yìí ẹ wá wọ àbò tó náà tó wá sọ̀rọ̀ kan ní ó ní yí búlálà òun tiẹ̀ ó ní búlálà ẹ̀kọ́mọ ọ̀rọ̀ búlálà ò ó ní ààbò tó ó nígbà tí ó ní búlálà ó nígbà tí ò fẹ́ kí kí kò fẹ́ káwọn èèyàn kó bá wọn ó ní ọ sọ̀rọ̀ rẹ̀ níbi wèrè ó ní wàá gbé rédíò bí mẹ́wàá kalẹ̀ ó ní wàá fi babalẹ́gbà sílẹ̀ yóò fọmọ wúrà sílẹ̀ yóò fi barista sílẹ̀ yóò fi kọ̀lí sílẹ̀ yóò mọ̀ wá jó gbẹ papọ̀ yóò mọ̀ wá jó ó ní kọ̀fẹ́ kẹ́ńdé àwọn máa ní ó ní torí káwọn èèyàn mọ̀ o àwọn èèyàn ń pe wọ́n pe búlá ọ̀sọ̀ búlá náà dọ́lọ́ wọn bẹ́ẹ̀ ń pe ní yáàsì wọ́n pe búlá náà o ó sì dá lójú kọ̀ mọ́ ni torí tó bá mọ̀ yóò sọ yíhun náà pé aaa so òun ni pé níbi tá a ti lọ òun ni pé anabi sallallahu alaihi wasallam ó ní wa ala kulli ra'sin shaytanun yad'u ilayhi ń tẹ̀ bá ń wojú ọ̀nà kankan ẹ máa bá àwọn èṣù níbẹ̀ sẹ́ni gbogbo tá à ń sọ yìí wàláyé láti fi ṣàlàyé oníkálukú ni kúkálukú wa náà ká máa lọ lè wò ká máa gbé ìyẹ̀wò síra wọn sójọ́ sójọ́ ń tánà lè mú wa sójọ́ kójọ́ agbọ̀dọ̀ ṣàlàyé yẹn kó yé ni kójọ́ anábì òmùrú eléyìí wa anábì mẹ́sìn jó wa anábì òmẹ́sìn gbáyàgbáyà wa anábì òmẹ́sìn tẹ̀sán wọn fún wa wàlá anábì òmù wa anábì òun mẹ́sìn ariwo wá hàlà hàlà hàlà hàlà hàlà anábì òun wá àbí aláwọ̀ hàlà aláwọ̀ anábì òun wá hàlà hàlà hàlà hàlà anábì òun wá a irú ẹ̀ anábì òun amúrelé yìí wá fún wa ní ẹ̀sìn a a anábì òun mẹ́sìn ajá ń gbówá o anábì òun wá ẹ̀kìtà kùn sírú ẹ̀sìn sí ń bá síbẹ̀ sírú ẹ̀sìn tánàbí òun wá fún wa lélẹ́yìn a dákun o wàláì gbogbo ayanyan kọ́dà ayékùn wàláì ọ̀rọ̀ ọ̀rùn yanyan inú tó rọrùn láti wádìí láti ródòdó rẹ̀ láyé wọn náà súnà nẹ́bí sallallahu alaihi wasallam kò ní kọ́lọ́fí kò ní kọ́lọ́fí kò sí dáàlé gbé jáde kò sí dáàlé sọ inú súnà nẹ́bí sallallahu alaihi tó wà ń bíi àjòjì wo lọ́wọ́ láàrin wa kò sí irun súnà nẹ́bí sallallahu alaihi wasallam so òun ni pé ṣéèkì tó mú àyà ní wa ṣéèkì ní qul in kuntum tuhibbuna Allah ẹ̀wọ́ hmm. àyà yìí àwọn sàhábà máa ń pè ní ayatul mihna àyà àdánwò àyà text tọ́lọ̀ fi text rẹ tó bá ń sọ pé mùmínì ni ọ́ tó bá ń sọ pé mùsùlùmí ni ọ́ àyà text ni àyà ìdánwò ni ọlọ́run bá ní in kuntum tuhibbuna Allah tẹ́ bá gbà pé ẹ fẹ́ràn ọlọ́run tẹ́ bá gbà pé ẹ fẹ́ràn ọlọ́run lódodo fattabi'uni èmi ànábì ní kẹsẹ̀lé Allahu Akbar ó wá fi mọ́jẹ̀mú sí ẹ̀wọ̀n ṣáàtù ló gbé wọn wájú wọn ó wá gbéjà wá wù ṣáàtù yẹn wá ó ní yuhbibkumullah ọlọ́wọ́ fẹ́ràn yìí náà ẹni pé tó bá ọlọ́wọ́ fẹ́ràn rẹ̀ gbogbo èmi ni mo fẹ́ di wòlíì mo fẹ́ di kíní kan mo fẹ́ di kíní kan máa tẹ̀lé súnà nẹ́bì tó bá ń tẹ̀lé súnà nẹ́bì sàlám ó máa di ẹni ọlọ́run ni ẹni ọlọ́run tí èyí ṣe pé ẹn tí ó máa ní pé òun kò ló bèrè pé bàtẹ́ ètè yẹ ó sì máa kò ló bèrè pé ẹn a ìgbà òun kò ló bèrè pé òun máa jẹ́ ẹni ọlọ́run tí ò ládìrá. pé àwọn èèyàn máa ń lọ adira wo adira rọ ó dẹ̀ lọ́wọ́ òní kírun nàìjíríà mọ́mọ́ kírun mọ́kà kí ló dé njọ́lá náà wà ní madina tó ń kírun mọ́kà rí njọ́lá náà wà ń bá ni tó bá wà madina ọmọ kírun madina ni kẹ́ni kọ́ mọ́tọ́ nípa àwọn abákan kírun mọ́kà irọ́ ni ni àìfẹ́ kírun ni. ní wàá mọ̀kúrọ́ pé hàn ah, kí ni mọ́kà so òun ni pé gbogbo tí yẹn máa ń ṣe ẹdí tó fi kiri kan náà kún níbi fẹ́ ìlànà bàtà ń sọ̀rọ̀ iṣẹ́ iṣẹ́ tí yẹn ọba ṣe nínú ẹ̀sìn tí ànábì ọba ti fún ọ kó o mọ̀ pé bídíà níjẹba òun innovation innovation ni òun ẹ wo tẹ̀síbáà ní ìsìlá pẹ̀jú yìí Allahu Akbar tí ànábì sallallahu alaihi wasallam bá ń ṣe àdìkárù áá ànábì wa mú ọba yóò mọ̀ ká subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah níta níbi mọ̀ ń ká nù. ànábì tó wá ní ẹ máa ka akédú tasbihakum bí anamulikum ọwọ́ yín ni ẹ máa fi kà sí mọ́ páyín láṣẹ ni ọwọ́ yín ni ẹ máa fi wà inna unna musantiqat torí àwọn ọwọ́ yìí wọ́n sọ̀rọ̀ tó bá jọ́ gbìyànjú kìyàmá wọ́n sọ̀rọ̀ pé mímọ́ fi ń kà al-yawma kunna nakhtim ala afwahihim ọlọ́run tó bá jọ́gun ní àlùkìyàmà á di ẹnu yín payáyá wa tukallimna aydihim ọwọ́ ni wọ́n máa sọ̀rọ̀ ẹ̀wọ̀n ká so ẹ wo oore tí ń bẹ níbi tí sàlámù sọ fún wa tí ó ṣẹlẹ̀ sí àwọn ènìyàn àlùkìyàmà ẹnìkan wá dé lónìí wọn lè yọ àwọn lẹ̀kẹ̀ kan wọn wá sin mọ́ra wọn wọn náà wọn máa fi kà á àwọn àbí ọkùnrin iṣẹ́ tó ń ṣe yìí iṣẹ́ tó ń ṣe yìí sáà tó agbélẹ̀kẹ́ tó fẹ́ sọmọ́dì ni kò sí wàhálà gómìnà ọmọ sọmọ́dì tó agbélẹ̀kẹ́ tó máa máa sọ̀nsọ́ tó agbélẹ̀kẹ́ tó sọ máa ẹ̀yìn sẹ̀kẹ̀rẹ̀ ní ká máa sọmọ́ nsọ́ amẹ́lẹ̀kẹ́ tó sìn tó ní òfin sin ọlọ́run ọwọ́ ẹ̀rí wa ó wà pé sáà nàbì ń ṣe é èsì rẹ̀ nípa nàbì èé ṣe é wàláhì ẹjẹ́ ká já ọwọ́ kò mẹ́ ẹjẹ́ ká já ọwọ́ ẹlòmí ó tọrọ lè tó kíní máa òwú ó sì wú mọ́ ẹni máa ń tan ẹ̀jẹ̀ ẹni máa ń dàrú mọ́ lọ́wọ́ ń dàrú mọ́ lọ́wọ́ ń dàrú irun irun irun mẹ́rin tí kéde dàrú mọ́ yẹn lọ́wọ́ irun mẹ́rin péré ó sì dàrú mọ́ yẹn lọ́wọ́ ó dúró lẹ́yìn tó bá ti yí tó bá dọ́ lójú ló padà sí i lómi ò ní nílàkàyè síbò tí nílàkàyè tó ń kírun náà nù ẹ máa fi tẹ̀síbà náà fa ayé rákà tó bá kí lérí irun àbí kọ́ máa mú kùtà kalẹ̀ pé ọ̀kan rèé méjì rèé so ibi láti mà pípé àfi kó ń kálukú wa ká padà sí súnà náà sọ̀lọ́ aláfíà ti pọ̀ ń bẹ̀ jù ìrọ̀rùn ti wà ń bẹ̀ jù nígbò ń sọ pé ní ẹ̀yìn sọ pé ní ẹ̀yà kan gbogbo ìṣẹ́ni ayé tí wọ́n bá ń lo súnà náà sọ̀lọ́ àṣálà ń bẹ̀ yóò ti lálàáfíà jù tó bá ń lo bídíà gbogbo ìṣẹ́ni ayé èkìtì náà ni wàhálà ni bó bímọ wàhálà bó bímọ fìtínà bó fẹ́ sí ìyàwó wàhálà bó fẹ́ lọlé ọkọ wà fìtínà bó fẹ́ kọ́lé fìtínà bó fẹ́ bọ́ ra mọ́tò wàhálà onígbègbè onígbègbè rọrùn àwọn abá àwọn ti nọrun kalẹ̀ báyìí ee tó bá ti ra lé báyìí wọ́n sọ ọjọ́ ẹni ó yà bó kọ́lé báyìí wọ́n sàjẹ́ ni bó ra mọ́tò báyìí wọ́n sàjẹ́ ni bó fẹ́yàwó wọ́n sàjẹ́ bó bímọ wọ́n sàjẹ́ ni wọ́n wà mọ́ ní ọlọ́nkọ́ bá wa sọ ní ìdáyọ̀ kọ́lọ́kọ́ bá sàn wọ́n láyọ̀ tó bá dijọ́ keje ká gbọ́ wọn aláàfà gbọ́ wọn aláàfà rẹ̀ gbọ́dọ̀ yín wọn ànusúnà nàbì ní ká gbọ́ wọn aláàfà njọ́ keje kò sí kò sí èyí gbọ́ wọn aláàfà ànusúnà nàbì èyí gbọ́ wọn aláàfà njì kó ma. so òun ni pé ọlọ́run ní pé tẹ́ ẹ bá tẹ̀lé ànàbì ọlọ́run ó sì máa fẹ́ràn yín nígbà bẹ́ẹ̀ di wàlí tó fẹ́ dẹni ọlọ́run súnà nàbì ni ó múra sí òun ni pé tẹ́ bá rẹ́ nìkan tẹ́ bá lẹ́nu dẹni ọlọ́run tẹ́ wá wo súnà rẹ̀ náà ni alimami malik o ní pé tẹ́ bá rí ẹnìkan tó ń fò lójú sánmà báyìí ẹ sheikh muslim yà rahman allah ni wọ́n ní tẹ́ bá rí ẹnìkan tó lóun ya òwúlì dédé pé ń fò lófurufú ẹ̀ṣẹ́ pé ní yé mọ̀ kàn mí ọmọ ọkọ ntẹ́ni owó ni pé sẹ́ni ọlọ́run ni ọ̀dọ̀ tó ń wá wo súnà rẹ̀ tó bá ti wo súnà rẹ̀ tó bá ti dúró tán àti pé sẹ́ni tí súnà rẹ̀ dúró yóò mọ̀ retí kó mọ̀ pò lókè ọ̀kan nù àwọn àbá kan Allahu akbar sẹ́ẹ̀rí àwọn oníṣubí wọn kẹta pè mí kẹta sọ pé adẹni ọlọ́run adẹni ọlọ́run adẹni ọlọ́run wọn wà dẹni èṣù mo gbọ́ pé ọ̀kan nínú àwọn àbá kan nínú àwọn àbá kánò ni ara tó ti sábà bí ìrònú ikú tó pa òun ni pé ó ti sọ gbogbo ayé igbó wọn fẹ́ fẹ́ kílèmù ara mi pé èmi ni gáúzù ó ti kílèmù ẹ̀ sínú tíra ọ̀rẹ́dì nìkan ní dákọ̀rẹ́ ni ó ti kílèmù ara rẹ̀ sínú tíra yíyẹ jẹ́ dákọ̀rẹ́ nọ́sírù kàbàrà ni ó ti kílèmù ara rẹ̀ sínú tíra ipe gáúzù lòun bàtà náà fi ń ṣe ìbẹ̀ náà àti tíra tẹ́nìkan ní lọ́wọ́ wọn gba alukókòbólò gáúzù ọwọ́ ni òun wá fẹ́ àná òun fẹ́ àná ń zẹ̀ pẹ̀lú iṣẹ́ ó ti wà lọ lè wá àwọn onítalismọ́nù àwọn onítali wọn wá ìtẹ́ kan wọn náà ti ní ìtẹ́ ọ̀hún ẹni tí ń sọ yìí àbá súnà lẹni tí ń sọ ó ti wá ní ìtẹ́ ọ̀hún ikú ìtẹ́ yẹn tó bá ti jòkó lé báyìí yọkàn sọ pé yọkàn pé kinní kan sẹkẹtẹ báwọn bá ti pé ìtẹ́ wọn kàn máa gbé fò lọ ni pé àwọn kinní àwọn ẹni wọn ti gbá owó lọ́wọ́ rẹ̀ rẹ́kẹ́tẹ́ owó gidi wọ́n gbà lọ́wọ́ rẹ̀ owó tó serious tí owó díẹ̀ o bí ẹni ó ṣe sọ sẹ́yìn pé ni mo ìsọpẹ́ mi ni ẹ̀rí ọba e di ọjọ́ mólúdì sẹ́bá sì mọ ń ṣe máa rí ní Kánò mi lọ everybody gbogbo yányẹ́ máa rìn lẹ́lẹ̀ ni wọ́n wá wà lórí kẹ̀kẹ́ kan kẹ̀kẹ́ òun bíi kíní ẹ̀yìn katapila wọ́n wá kọ́ ilé sí tí ó ní agbára wọ́n kọ́ àwọn àga àwọn rọ́ọ̀kì tó ní agbára ni wọ́n fi sí wọ́n mọ̀ wá fi mọ́tò wọ̀ àbí kí wọ́n fi ẹsẹ̀ wọ́ kíní hùn òun nìkan ní wọ́n á jókòó rẹ̀ báyìí gbogbo gbogbo wọ́n á gbogbo olúkà kiri wọ́n á jọ ọba sí everybody ọlọ́run gẹ́gẹ́ ju ọlá ọba lọ wọ́n á ní ń jọ́ yìí gangan òun ò ní gun ẹ̀kẹ́ yìí ipe kini ìlò òun ogun itehun ìtẹ́ ara òun ní ogun o dijo òun báyìí wọ́n reti kí bàbá bàbá ju ìtẹ́ ile o pe tí ó pè kíní ha ha o tún pè ní kíní ìhà ó tún pè wọ́n ní kíní ìhà ọ̀nà wa retí retí retí àà o tún tún kini na wọ́n ló tó wákàtí kan táwọn èèyàn ti tì síta táwọn retí pé pé ètè àràdà kíní yọ̀ lọ wọn bá wọn àwòkè tọ́ ẹgbẹ́ kíní wọn ìjà lọ lè sẹ́ẹ̀tì kíní ọ̀hún pé ẹ̀kẹ̀kẹ́ àlàbí àwọn àlọ́ lè sẹ́ẹ̀tì rẹ̀ wọn ti wọn ti gbé bàbá jáde wọn ni ah bàbá ò gbádùn fa tó tóbi dípò dájú dé yọ̀ ọ̀hún kọ̀pẹ́ náà ni pé mo fi bàbá bá lọ tó tí mo fẹ́ lọ ni pé kọ́sá ni mo dì nǹkan mo dì nǹkan mo dì nǹkan náà ni kí ló dé tó bá di ẹni ọlọ́run máa dáa di kí wá ní máa di kí ní kí ní kí ní ah kí ní ẹni ọlọ́run ẹni ọlọ́run ẹ̀yìn tó bá ti di kí wá ní kò ní ìdíkò tó mọ fi hàn mí mà èmi ọgbà wà súnà kan líla yé kọ́mọ ní mo ti wá di gọ́ọ̀tù mo ti di kíní kan mo ti di kíní ẹ̀ lé ní gbọ́ kí ló dé ẹ̀ lé gbọ́ sọ abẹ́ kan rí kọ́ pé mo ti di kíní kan ẹ̀gbọ́ tàbí ìkọ́sọ́rí láyé tàbí tàbí ẹ̀lẹ́gbọ́rí mọ́mú mọ́lìkì ẹ̀lẹ́gbọ́rí láyé mọ́mú ṣáfì ẹ̀lẹ́gbọ́rí abu ahmed tẹ àwọn ń sẹ́sìn wọn fọlọ́hún ẹ̀sìn ipò lẹ́yìn sí àbí. tẹ wá gbogbo ẹ̀ náà kò sí nǹkan kan ọ̀kan yìí náà ni kò sí nǹkan kan ju kí ni owó yìí náà ni wá ká fi sọ àyàn dẹrú ká sẹ ní náà ni. sọ ní pé gbogbo ayẹyẹ wallahi àbíká òun ni ta lè ṣe tábìlà o súnà nàbì sallallahu alaihi wasallam ká ṣe èyí tó yanjú nínú súnà ká ṣe èyí tó yanjú nínú súnà òun ni pé n ti ń jẹ́ bídà gbogbo àwọn àyà tá ń kà yìí àwọn àyà ti ń lé wa jìnnà sí bídà ni kọ́lọ́mù bá kọ́ mọ́ṣá sí àlékún àgbéyé sọ̀rọ̀ fún wa báyìí lọ subhanaka Allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk náà. asalaamualeykum. oníbẹ̀rẹ̀ ìbéèrè pé ṣé ìnákàlà tó kìlọ̀ kìlọ̀ yàn án wà nínú àsáwẹ̀ yìí wípé ṣé bídà ni fatia alálùbáríkà. nínú àdéhùn wa sọ̀hí tálẹ̀ bá ń ka nítorí kọ́ ní àwọn àdúgbò tí a máa ń ṣe lẹ́yìn ẹ̀rọ pípé kò sí ìnákàlà tó kìlọ̀ kìlọ̀ yàn án dì سونك يكن اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا متيت جنانا أو مقاما محمودا الذي وعدته متطالع سنانا سنك لا تخلف المئات أكبواوين يعني سو قبام بدعني كما تقول نعم bákan náà wọ́n ní fati alálùbáríkà ọláyè àwọn ọ̀rọ̀ tí máa ń báyà nínú jẹ́ nírú àwọn ọ̀rọ̀ wọn ní fati alálùbáríkà aliamu dídàkùn bísímìlá òun lọ bá fati àwa aju bísímìlá yìí nù àfi fati alálùbáríkà wọn wà ní aliamu dùn tòun tó wà nínú kúránì gangan ayọkalẹ̀ kọ́dọ̀ tó wá wọ́ọ̀sì fẹ́lòmíì níbi tó pọ̀ ti fẹ́ lómi dé ẹ wo ọmọ kẹrà kà dáadáa o ọmọ kà dáadáa tó bá fẹ́ ka fátíà o yóò ní alálùbáríkà làwọn kà fàdíà alùbáríkà alihamudu lilayi ẹ dákun alihamudu ó sì máa alihamudu pé o ẹ dákun pé alihamudu ìgbàgbọ́rọ̀ níjẹ́ báwọn bẹ́ẹ̀ sì ni alhamd ọpẹ́ aliamudu lilayi rabili alamina alamina dako rọbìlà alami alami wọn ni alamina aramani arayimi maliki yomidini iyaka na abudu wa iyaka na sayinu idina siratali siratali mutakima sirata nítorí pé alálùbáríkà àwọn àwọn tàbí ó mi pé ìkàkùkà kùránì ni wọ́n kà kalẹ̀ dákùnmúlá fẹ́ sọ lórí ó sì mọ kùránì ká o kani gerili nga lubi alehim wala laali nítorí kọ́ sáfẹ́ ní ké ẹ tàǹbà ṣe ẹ dákun ṣe tó bá ti ajẹ́ ayin àwọn bàbá bàbá yìí náà ni àwọn bàbá tó pẹ́nu tí wọ́n bá ṣe mọ́kà mọ́ náà ni wọ́n kà á kọ́dà lómi nu wọn wà láì láwọn bàbá wọn fẹ́ bá gbọ́ kẹrẹ lómi àkẹrẹ oríṣiríṣi mi tí wọ́n mọ̀ wọ́n mọ̀ ah ẹni lè yìí mọ̀ kúránì àwọn òjò máa fi kùránì ṣe yẹ̀yẹ́ bẹ́ẹ̀ ní ṣe ní ṣe yẹ̀yẹ́ yìí àwọn òjò máa fi ṣe yẹ̀yẹ́ bá wọn. sọ ọlọ́run kọ́ mọ́jà sànù fún wa ó ní pé kí ọmọ ní fàtíà àlùbáríkà bídíà ni bá ti ń kéyà sí mẹ́nu ẹ ìtọ́ wa burú jù ní fàtíà àlùbáríkà wọ́n tún wá fi ìlú sí i. wọ́n máa fún wa náà. Assalamu alaikum. Ìbéèrè yìí lọ báyìí, ìyá tí èèyàn bá jẹ ọmọ rẹ̀ ní pounds kan ní pounds ẹyọ kan ní nineteen to nineteen twenty seven ẹjọ́ èlò ní yóò fi dá padà ní ìsinyìí nínú owó náírà. Ẹ rí pé owó yẹn di àwòrán síra pounds ó ti yàtọ̀ sí náírà tó ń tẹ́lẹ̀ yẹn lè ṣe wàtí pé nísìn náírà làwọn ń ná àná pọ́ùnsì mọ́ kọlọ̀ lè wádìí àwọn tó bá ń ná pọ́ùnsì àbí kọlọ̀ lè wé tí pọ́ùnsì bá válù lásìkò yìí kọ́ jáde lè padà fún un. àwọn tó bá ṣe pé nineteen twenty ten sọ̀rọ̀ twenty seven twenty six yẹn bóyá hundred naira lọ́ọ́ yá lọ́wọ́ yẹn náírà ni náírà náà lọ́ọ́ dà padà dín sí i torí pé kí ni ẹni tó yáwó ìnira ló mú un kó lọ́ọ́ lọ́wọ́ bá sọ ẹni ọmọ ìṣẹ́ ìṣọ́ra mìnkiri kan ó ní ẹni tó bá wá kẹ́ ẹ ṣèdẹ̀kù fún nǹkan tó jẹ yín lówó kẹ́ ẹ fanadọ́rọ̀ tó nílẹ̀ amẹ́rì sára ẹ lọ́ra fún dìgbà tí arọ́bà tarọ́bà tó dè é sómi pé kò bá jẹ́ pé ọdún gbọ́n ló fi jẹ́ lówó dètí tó jẹ́ òun náà ni ó padà àmọ́ kó jẹ́ pé ntí kọ́rẹ́nsì gangan náà ni kí ó padà fún un turu ẹnìyàn nísìnyí tó wájú pé kọ́ọ̀lì wáyé tó bá ń sẹ́ pounds tó kó sì dá one pounds sẹ́ni wọn padà àmọ́kọ́ wa máa ní ah pounds kan jọ̀hún ah ó tó kọ́lé o pounds kan lè ra mọ́tò bá mọ́tò ní ìṣòwò tó ń gba five hundred thousand five hundred thousand ló fi dá padà fún un bó ló ṣe jọra wọn ọjọ́ra wọn so ìyàwó ó yàtọ̀ ní tí yẹn bá yá náà lèyàn ọ́. dá padà so wallahu a'lam náà. Assalamu alaikum. Is Qibla always changed with change in direction of sunrise. I noticed this among the the Waka followers. This one. is always changes. Okay. ẹ̀ṣẹ́ rí ọ̀rọ̀ kíbla uh-huh. kíbla ò kí ń change bí tí kíbla bá wà òun náà lọ wà ẹ wò lápèjúwe àdìsí àlẹ́sọ̀ lọ́sọ́lá mọ́ wà tó pé àdìsí yẹn ó wà pẹ̀lú ìdí ń ṣẹlẹ̀ ní Madina ni anabi ni bayna al-mashriqi wal-maghribi kíbla anabi ni láàrin ibi tó òun ti ń yọ àti ibi tí ń wọ̀ ní kíbla wà ó mi pé ní Madina àárín kìí ṣe ibi tóun ti ń yọ ní kíbla wà kìí ṣe ibi títí ń wọ̀ lọ́wà ẹ̀gbẹ́ ní ọ̀lọ́wà ní Madina yóò wọ́n á mì pé gbogbo ayé tẹ́ bá ti dé pé láàrin ibi tóun bá ti ń yọ nígbà tí ń wọ̀ ní ọ̀hún ibi tí location rẹ bá fọ́ọ̀lù sí náà ni ibòmí bẹ tó pé ọ̀kẹ́kẹ́ ibi tóun ti ń yọ báyìí náà ni kíbla wà tẹ́ máa kọjú sí náà nù mí tó yẹ kó sì ní ìdíkẹ́ bẹ́ẹ̀ndì díẹ̀ irú Nàìjíríà location kíbla lọ́dọ̀ ti wa òun ni pé ibi tí òun bá máa ti ń yọ ẹ̀gbẹ́ òsì rẹ̀ látàn ọ̀rọ̀ àbìsí díẹ̀ á ju òun sí apọ̀ ọ̀tún bí ìmọ̀ ṣe locate ẹ̀ láyé òde òní nù. yíò wá túmọ̀ sí pé ìgbà tó ẹ wọn á wò lè sí ìgbà míì wá ń bẹ àwọn náà bá sọ ní Kùránì pé Rabbul mashriqayni wa Rabbul maghribayni fa bi ayyi ala'i rabbikuma tukadhiban káwọn lè wo tafsir àyà yìí wọ́n ní rabbul mashriqayn wa rabbul maghribayn ní kí ọlọ́wọ́n ọba òun ló dá àwọn ọ̀nà méjì tí oòrùn ti máa ń yọ yẹn ni pé lásìkò ọyẹ́ oníbi tóòrùn ti máa ń yọ lásìkò ooru oníbi tóòrùn ti máa ń yọ ẹni tó bá kíyèsí náà bẹ́ẹ̀ náà ẹ̀rí kí bẹ́ẹ̀ náà ló ṣe wà ní ọ̀nà tí wọ́n náà yà yìí àsìkò abẹ́ tó pété bá wù ẹ̀ pé báyìí ibi tóòrùn ti yọ ni tó bá tó dá àsìkò kẹ́rì irú àwọn tó fún wa ní location pé ẹ̀gbẹ́ òsì lákìpù ó mi pé títì yìí tí ó fi ṣẹ́gbẹ́ òsì yìí òun lá lò kéde pé wà ní mo kọjú síbí lónìí àmọ́ tó tún di pé òun tó yan ẹlẹ́gbẹ̀ẹ́ bíi á pé tó chẹ́ǹjì direction kíbla mi àà kìí ṣe yẹn so wallahu a'lam náà. asalaamualeykum. wa aleykum what is the Islamic law on a man who intentionally saves his place? ẹ tí ẹ bá ń gé irun kan ń gé kù ẹni ń ṣe ọlọ́run ọba ni ń ṣe ni tó ẹ̀ṣẹ̀ ni kí ọmọ gé irun gbọ̀n kọ̀dá èyí tó burú ju ṣẹ́kù sí ní rahimahullah wọ́n ní èyí burú jù ní pípé wọn fa pọ́ndánrán ẹ̀ṣẹ̀ tiẹ̀ ju ẹni tí ó ń rẹ̀ lọ wọ́n ha ń ẹ má tọ́ọ̀ṣì ẹ̀ nítorí lè mú tọ́ọ̀ṣì irun gbọ̀n òun ni lẹ́yìn ìgbà tí ó bá ṣe kí ni tó bá ká ìbùwọ́ kan ẹ wo bí irun gbọ̀n mi ṣe wà yìí kò ká ìbùwọ́ kan báyìí o ẹ òun náà nì kò sẹ́kù nítorí bá sẹ́kù òun lè yẹn lè tírìmù nítorí wọn bẹ́ẹ̀ náà sára bẹ́ẹ̀ sani pé nítorí bá tírìmù yẹn gan-an gbọ́dọ̀ jẹ́ pé nígbà tó bá lọ sí hajj ìtọ́lọ́ ni wá lè yẹ kọ̀ọ̀dú tàfàfàkùn ipe tẹ bá parí hajj kẹ wá gé òun kẹ fárí kẹ wá ra gé irùngbọ̀n yìí tó bá ṣẹ́kù lẹ́yìn tó ẹni tí bá ń fa irùngbọ̀n yìí ṣe ọlọ́wọ́n ọba ni ẹ̀ṣẹ̀ ni o ànábì ò sì encourage wa bí ká máa ṣe lọ́hùn ànábì ò encourage wa o ànábì ni èèyàn máa ṣe lọ́hùn tó bá ti ń ṣe lọ́hùn lẹ́mí wọn máa lé sí i ẹ̀mí wọn máa lè tó rẹ́mi ọmọ pọ́ǹtì ọmọ kan sínú ẹ̀mí ni pọ́ǹtì dúdú náà mọ̀kẹ́ sínú ẹ̀mí rẹ̀ fá yóò fi wá fẹ́ ṣùgbọ́n ọkọ̀ máa ṣàṣàánú fún wa náà. asalaamualeykum. wa aleykum salaam. ìlú ìwọ báyìí ìjẹ́ gbogbo bídà ni èkó fún mi. àti mọ̀ ń dáhùn ìbéèrè yín gbogbo wa gbogbo bídà àkọlẹ̀ kúburú torí anabi sallallahu alaihi wasallam kò sọ ọlọ́wọ́n bọ̀ sọ ẹ lérí kẹrí pípẹ́ tọ̀ níta níbi ti sọ ni pé bídà kullu bídà ti kufrun ẹ̀ lérí kullu bid'atin dọ̀làlà lálà níbi wí dọ̀làlà sì ní ẹ̀ṣẹ̀ wà ní ẹni tí ń jẹ́ dọ̀làlà dọ̀làlà ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ so náà ni ni ọmọ sọ̀rọ̀ ń jóni nípa ọ̀rọ̀ ìyàwó ọba tó jẹ́ ọ̀gá anabi yusuf ìgbà tó wá kí anabi yusuf alayhi salam kó wá bá òun ní àṣepọ̀tá anabi yusuf kọ́ táwọn aráàlú gbọ́ wọ́n ní ah imra'at al-aziz turawidu fataha wọ́n ní innaha la fi dalalin qadim pé ah, ah obìnrin ọmọ ọmọ nù ó wà nínú dọ̀láàlì ṣé kúfùrù ni yẹn ni pé ọ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni dọ̀láàlì máa ń jẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́tìní wa man yushrik billahi faqad dalla dalalan mubina so ẹni tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run ó mi pé dọ̀láàlì máa jẹ́ ṣíríkù bóun wọ́n ti wá lè categorize ẹ̀ lé ọ̀kan sọlẹ́ yìí náà tí wọ́n lọ mọ̀ ní abọ́lọ́wọ́ bá lọ́mọ̀ abọ́lọ́wọ́ tó fi ẹ̀sìn rán nàbí ànábí ọmọ wí kó sàlàyé rẹ̀ kó yé so tọ́ bá tẹ̀ wá ní kúfùrù ni ọ̀dà ọ̀dà kúfùrù náà wá ṣe kíni kúfùrù náà tó pín sí méjì àbí tọ́ bá ní kúlù bédé àti kúfùrù ọ̀dà kúfùrù ṣe kíni ó pín sí méjì èwo nínú méjèèjì èwo nínú méjèèjì sí kúfùrù asgaru àbí kúfùrù akbaru ni sòwò níta fi mọ̀ pé ìsìnà náà nírú àkídà yìí tí wọ́n bá ní lẹ́nu ìsìnà nífẹ̀ẹ́ ní tí ń pèpè sírú àkídà yìí sòkòlò nǹkan máa ṣe ìmọ̀nà fún wa kó ṣe ìmọ̀nà fún òun náà náà. onílọ yìí bẹ̀rẹ̀ pé pé ẹ̀ka ń ta àdìpì kan ipò òǹkà àbúrò lóṣù lóògbọ̀ ipò wọn ní àdìpọ̀ fún sọ̀lá ọ̀sẹ̀ thousand years náà láàlú láyé láyé lò òun tó wá lo five years níbẹ̀ tó wá kú two years láti sílẹ̀ lò tó láti sílẹ̀ lẹ́sẹ̀ aya quran ti yanjú ọ̀rọ̀ yìí náà kí ló ń ṣe ọmọ yìí báyìí naam ẹ̀ẹ́n alẹ́ sọ̀lọ́sọ̀rọ̀ aya quran ti ṣàlàyé ọ̀rọ̀ yìí ó ní yasalunaka ani saa ẹ anabi ní eh, ipe níbi ọ̀rọ̀ arákùnrin tó ń sọ̀rọ̀ ipe kul ilmuha inda rabbi la yadillu wala yansa yẹni pé ọ̀rọ̀ ìgbà tí alikiyama ó ṣẹlẹ̀ lẹ́nìkan kan ọ̀ máa nìkan lẹ́gbẹ́gbàtà yóò parẹ́ ẹnìkan kan ọ̀ma ó ní pẹ́ yasalunaka ani sa'ati ayyana mursaha fima anta min dhikraha ila rabbika muntaha èmi ni mo mọ̀ ọ́ gbàtí ó jẹ́ then àdìsí anabi náà clear bàtà wà bí anabi wípé ẹ̀ tí jibril wà bí ndí àdìsí jibril nínú ẹ̀ àrùbáyìn náà wà wíyà tó ní fakhbirni ani sa'a kò sàlàyé ìgbà táyé ò parẹ́ fún mi ó ní á ìmọ̀ ò mẹ̀lẹ́mẹ̀sọ́lù á ní á bẹ àìlẹ́mí mìnẹ̀sà ìwọ tó wá bèrè gan ó súnmọ́ kọ́ ọmọ jù mí lọ nígbà ọmọ wọn dá wàkùbírí ni àmọ̀rọ̀ tì ó dá ṣàwọn àlàyé ń tá a máa rí nígbà bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé nǹkan tí a máa rí lápẹ̀rẹ̀ àmọ́ pé kẹ́nìkan mọ ọjọ́ nǹkan kan àkùsẹ̀ńtọ́ so àwọn kan tí ara kan téèyàn mọ̀ náà ni àwọn káàrọ̀ yìí sọ. ṣé àdìsẹ̀ ṣé wọ́pẹ̀rù léha ni àbí wọ́pẹ̀rù léha? wọ́pẹ̀rù wọ́pẹ̀rù.